mo wí lẹ́ẹ̀kan wípé nígbà tí owó bá pọ̀ lọ́wọ́ mi ohun tí ó máa ń gba gbogbo owó náà lọ tán ni bùkátà tí àwọn ènìyàn ń dì lé mi lórí bí agbẹ́gilódò mo wá rí i wípé ọ̀pọ̀lọpọ̀ wa ló ń ṣe owó wa mọ́kúmọ́kú nítorí ìdí tí mo ti mẹ́nu bà yìí àti wípé ó dàbí ohun tí ó tọ̀nà lágbájá ò ní èyí tàmẹ̀dò ò ní tọ̀hún eléyìí ní wàhálà báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o tilẹ̀ lè rí ẹsẹ̀ bíbélì láti dúró lé fún níná owó rẹ ní ìnákùná máa fi tọrẹ fún àwọn ènìyàn làólàó. Ọlọ́run fúnra rẹ̀ ló ràn mí lọ́wọ́ láti má máa rí bí ẹni wípé mi ò ṣe dáadáa tàbí mo ti dẹ́ṣẹ̀ nígbà tí mi ò bá lágbára láti gbọ́ bùkátà àwọn ènìyàn. Ẹ̀mí mọ́ sọ fún mi wípé òun ṣe bí orúkọ rẹ ni olùrànlọ́wọ́ gbogbo ayé àbí o fẹ́ máa tán ìṣòro gbogbo ayé ò fẹ́ gba ipò nínú ayé àwọn ènìyàn mi ó ní tí ò bá ṣọ́ra rẹ ó kàn para rẹ dànù nítorí yóò mọ ṣe mí bí ẹlẹ́ṣẹ̀ tí mi ò bá ti lè tán ìṣòro àwọn ènìyàn ṣùgbọ́n nǹkan tí ọlọ́run fẹ́ kí n kọ́ ni wípé ọmọ ò kì í ṣe ọlọ́run o ní láti jẹ́ kí n kó ipa mi nínú ayé àwọn ènìyàn mi ó ní àwọn ènìyàn mi kan wà tí mo fẹ́ kí wọ́n kọ́ láti gbẹ́kẹ̀lé mi àmọ́ wọn ò lè fọkàn tán mi wọn ò lè dúró ṣinṣin tàbí takú tì mí wọn máa wá ọ̀nà ìbòrú káàkiri káàkiri káàkiri bí èkúté ilé mi ò fẹ́ kí wọ́n máa ṣagbe kiri ṣùgbọ́n wọn ò lè dúró bẹ́ẹ̀ sì rèé mo fẹ́ kí wọ́n kọ́ láti gbẹ́kẹ̀lé mi ni ó ní nígbà tí o bá ń gbìyànjú láti ran irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ó ràn wọ́n lọ́wọ́ o ń dí ìdàgbàsókè wọn lọ́wọ́ ni nítorí náà kọ́ láti tẹ́tí sí mi kí o tó máa ran ẹnikẹ́ni lọ́wọ́ tàbí fún wọn ní owó. nítorí náà kì í ṣe gbogbo ìfifúnni ló ní àlùbáríkà o tí ìfifúnni tí irú ìfifúnni bẹ́ẹ̀ bá ń dè ìpinnu Ọlọ́run lọ́wọ́ má ṣe retí ìbùkún Ọlọ́run mo lérò wípé mo ti ran ẹnìkan lọ́wọ́ níbí yìí